ọ̀rọ̀ ọgọ́rùn-ún mílíọ̀nù náírà hundred million naira tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ èkó lábẹ́ gómìnà olúṣọlá babájídé sanwóolu ó gbé fún àwọn ọ̀dọ́ tó ń ṣèwọ́de láti gbógun ti àwọn ọlọ́pàá tó ń rí sí ìdigunjalè ìyún special anti-robbery squad sars èyí tí ó wáyé lọ́dún two thousand and twenty ọ̀rọ̀ owó náà ó mà ti di wàhálà ó ti di awuyewuye báyìí ó táwọn yẹn ń fà bí ẹni gba ìgbà ọtí mọ́ra wọn lọ́wọ́ tó sì jẹ́ pé dàsìkò tí tẹlifíṣàn yorùbá tòótọ́ ta ṣàkójọpọ̀ ròyìn yìí ìjọba àpínlẹ̀ èkó tàbí gómìnà olùṣọ́lá babájídé sanwóolu wọn kò sọ̀rọ̀ tàbí fèsì lórí ẹ̀ rárá àti rárá o. ẹ̀ràn ti wí pé lóṣù ní ọdún 2020 làwọn ọ̀dọ́ ni wọ́n ṣe ìwọ́de tó pè ní ìwọ́de endsars láti fòpin sí ìwà burúkú táwọn ọlọ́pàá sars tí wọ́n máa ń hù tó sì jẹ́ pé ìwọ́de náà nínú oṣù kẹwàá ọdún 2020 ó fi àwọn ẹ̀mí àti dúkìá ó fi ṣòfò dànù kódà àwọn ọ̀dọ́ ń sọ pé ìpakúpa ni wọ́n pa àwọn sí agbègbè Lekki toll gate ṣùgbọ́n tí ìjọba Nàìjíríà ń sọ pé kò sóòótọ́ nù ẹ̀ nítorí pé kò sí òkú kan tàbí mọ̀lẹ́bí òkú kan tó jáde pé wọ́n pa àwọn èèyàn wọn. ṣá o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni ọ̀rọ̀ ensars ló mà di wàhálà nígbà tí ọ̀kan lára àwọn àjìjàngbara fún ìwọ́de náà ìyún ọmọbabìnrin Banke Onírù Princess Banke oniru tó mà tú àṣírí wípé ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n gbé owó ńlá fún àwọn táwọn jẹ́ olórí àwọn tó ń jìjàngbara náà láti fi pa àwọn lẹ́nu mọ́ tó sì ní ẹni tó jẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ òun tó ń jẹ́ Sarah Ibrahim ìní òun rán láti lọ́ọ́ máa gba owó nítorí pé owó náà òun rí gẹ́gẹ́ bí àbẹ̀tẹ́lẹ̀ ni ṣùgbọ́n nígbà tí Sarah Ibrahim náà ń sọ̀rọ̀ òun náà bá jẹ́rìí sí ọ̀rọ̀ yìí ó ní lóòótọ́ ni ó ní ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n rán ọ̀kan lára àwọn kọmíṣánná wá láti bá àwọn táwọn ń ja ṣèwọ́de náà láti bá àwọn ṣe ìpàdé bẹ́ẹ̀ ló ní ẹni náà ó sọ̀rọ̀ bíi bàbá dáadáa àti ọmọlúàbí tó sì ní wọ́n fún àwọn ní owó kódà ó ní ọgọ́rùn-ún mílíọ̀nù náírà hundred million naira ni wọ́n fún àwọn ó ní bó tiẹ̀ jẹ́ pé òun ò fẹ́ gbowó náà tóun rí gẹ́gẹ́ bí owó panumọ́ àti àbẹ̀tẹ́lẹ̀ ó ní ṣùgbọ́n àwọn èèyàn ńláńlá bíi gbajúmọ̀ agbẹjọ́rò àjàfẹ́tọ̀ọ́mọnìyàn ni amòfin Fẹ́mi Fálànà senior advocate of Nigeria SAN ó wà lára àwọn tó gba onímọ̀ràn ìgbékàwọn kúkú gba owó náà ní ọwọ́ ìjọba gómìnà babájídé sanwóolu sarah ibrahim wá di mọ̀ pé ẹ̀ẹ̀mejì ni wọ́n gbé owó náà ránṣẹ́ èèyàn àádọ́ta mílíọ̀nù lọ́nà méjì fifty fifty million naira tí àpapọ̀ ẹ̀ jẹ́ ọgọ́rùn-ún mílíọ̀nù náírà hundred million naira látìgbà tí sarah ibrahim ti wá tú àṣírí yìí ìlàríwó ńlá mà ti sọ nígboro tí àwọn èèyàn tí wọ́n ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ tó sì jẹ́ wípé níṣe ni gómìnà babájídé sanwóolu kò tí ì fèsì dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ níjọba ìpínlẹ̀ èkó náà àmọ́ náà wọn ò tí ì sọ̀rọ̀ tàbí fọ̀rọ̀ síta dàsìkò tá a ṣàkójọpọ̀ ọ̀rọ̀ yìí.